أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بمهر فلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل الأقدة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيق بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته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 على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين يا قوم إلى النبي يوسف عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والتسليم omori ome kare ani yonto omori ina dire man do mori kadhalika min amba'il ghaib nuhihi ilayk ona bana ini enu bana te ona no mori situtu ye wonto omori wama kunta ladayhim idh ajma'u amrahum wa hum yamkurun e wonto omori we izo ini jenni e nabi yusuf ije terenu be ememe to dịghị rịọ desim kọrọ m enwere na omori pitọ n'ọzọ dị ya hụ ụzọ ọnụ dị ha kwa nebi musa alaihi salatu wassalam ijo mori a pita nebi musa ya nabai muhammad sallallahu alaihi wasallam da jodavo shon to mori ayi na ta lora jodavo kayon to mori konyi shuru Abise etitwa ino ikutu omuli ana akutu omuli abisa ikutu aboyi koyireche ne koyireche abankatɔ na ɔgɛre ne omuli siria ne bi musa dɔse kare yɛ ne omuli eto dabo si ye ka ne bi musa ɔnɔba na yinya kɛ bɛɛ ban jo kari duwa kane isi amema ɔnɔba nyababa ɛnkata ni to de ne ne ŋune ijɔta deɛ inu jɔ mu ha ɛnkatini todozi huna huna huna huna timi sira pooro dɔba nyi komori ɔsotoa dɔmori da kairi tomori kairi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر فلما أتى نودي يا موسى إني أنا ربك فخلعنا عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمي لما يوى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري فلما أتاها نودي يا موسى النبي موسى أهورة مدين أبيه أني أتسن أتساني أتجان dira hɔraa enum agɔ ɛtɛbi ne hune nɛ dɛtɛnya ne hozi dɔla atuze nyeen ɔku yozi sula tuntum riz anyi sɔzɔ ɔnɔɔsi de ɔnɔɔsi jira anaya anke ọjọpụrụ ọjị ọ dịra ịnọsọ na ọya na dobenere ka yi anyịra na-aza akene ịzọ na anabi musa alayhi salatu wasalam ọ ka ji ebe ọnọ n'izu ọ dịrị ịsabọ ọnọ na si ọnọ na dịra dị dị e, na-esi nwa ịra dị aza na-esi nwa ịra abikoma onoroga ejama anyira ila a eva kakove kava anyava na izo na yiro no onoroga do juwe on ke hero hero na boza na bor konoze omuri okana falamma ata no dia musa ejawa simu ziraya no dia ya musa baba na wenube

era mere ka nere make dawa yi adawa bi ya de bi musa àwọn ma ni yo ke ne be ki sa se ba ma tora ma bi ya musa o ba na wore han ka hone inni ana rabbuk ono mo muri ha fakhla na alayk fakhla na alayk adawa adawa we bo no to tete to ka me ko ama yɛ nɛs nɔsɛ kɛsɛ bi rɔyɛ na yiri ana sika yɛ ka ana omori sika yɛ kɔtɔ adaba na ebɔ no dɛbɛ nye ka adaba no no kɛri kete ne su dɛbɛ nke maalu ana asɛ tɔn paha ne mɛn o bɛ omori kɔkɔ ka kɔtɔ ka na kɔ ne ama ana ba gyɛ tere hui ne ma na sɛ ɔbi ka ye omori bɛ na ke de omori na azɛ ɛtɛ de omori ka yɛ ka ena kabili wa de lɛ mo kɔdasi tuwa o yɛ ahɔ ɛdi n'ozi. innaka bil wadi al muqaddas uyidozi ahaina aka ahonene odini ahonene o sacred sinyere ya konene ezo nini jezi kai o ehi ọya ọya nyomnyom ọya otu ehe bijuza bọ almakadda senya onye sakra dị n'ibira anani anani wiyi ono ọmọ ahọ ọ ga-enye du iyi

agoka ha ne nyɔbi ahamanya bi bari kɔɔbi ɔsɔnna ba nyikata bi na ne musa dɔ tɔ dawa ne ba do ne do e, do ne tobo kan lɔ tuntun wuli ni dɔnku ni ba kan ne ka ye waa na fartu ka fasitani yɛlɛ na yɔ dɔnku ni a kan ne ko sa kama an y'o yɛrɛ ni bata dɔ aw suma kan إنني أنا الله لا إله إلا أنا ìnáni àlọ́lá omori kò náà omori òníyàrá tsọ̀tsọ̀tsọ̀ ana hɔ hɛkɛ laa ilaha illa ana enyo yi na asana hɔ ɛkɔ sɛ ewu na omori òníyàrá gẹlẹgẹlẹ. fàbùdùnì wà á kìíní sọláàtà lílì kiri hɛkɛni wà á kìíní sọláàtà duwasala ekò jɛ lílì kiri jìnnà kama yà na omori ìnáni ana Allah ana muri me kana Musa ana muri me kana Musa je ko muri wona to ni Musa yo onoro nyara na buri to dibi hu kere kere ira fe eh ana ka ka ya ayyuhal mala'u ma alimtu lakum min ilahin ghayri ya ayyuhal mala ma hiya wa nazam e wono ko kaina zam al mala ẹwọn ọkọọka ọkọ ni òdi ẹkọrọ àmà ahẹwọn nìní má alintula kùnmin ìlà ahẹnkà yìí ẹnyẹ òmùrí ọsán mi yẹ yọ nẹ parọ ni hufa fìràwùrà ọkọ náà yẹ ká ẹnyẹ òmùrí ọsán amányẹ ọtọ ọtọ ni wawo muri nyiman doka innani ana allah la ilaha illa ana vani vani doniri chudiyo no do wakayo ka ono muri kunyere gine gine ono ni enyu ino sa ama kwa yake ego no muri oniri chudiyo na hewa no muri yawo الله ربي لا أريد سواه هل في الوجود حقيقة إلا هو أمري أبو هنا مني enyi simi eshi ọsa ebu muri ọnọ ba anyị ize ize na anyị na-ehọ nọ na ebu muri ọmịrị kirikiri ashamsu wal badiru min anwari hikimatihi wal barru wal bahru faydun min atayahu ashamsu toy wal badiru tohwe min anwari hikmatihi inete wiyo ayo muri ananyi no ya no wal barru wal bahru abize o tabize nyia

والموج كبره إيه اغنغنا إيه، نادا اني نكو ابو أما وانا لا تكبير يوم لي دا شو مري تبع إيه، والهوت ناجاه ايو ويده هنني فما بو والنمل تاف الصخور الصم سمت قدسه إيه نكونسا أنا يا كتا كتا إذا إذا كوكوروكو إني يا كتان إهنا نكونسا نوتايا فما منين يومري والنهل يهتف حمدا في خلاياه والنبل ɛhɔ a ne ba yɛ ɛna ehiri abɔ yɛhatifo hamdan ina esore ne esore yɛ abɔ ne ɛyasore yi ni rihiɛ ne ne nsa yi rihiɛ hɔ kɛ rihiɛ hɔ ɔpama ina esore ne ne esore yi kɔhɛ na abɔ ne ɛyasabɔ yɛ ɔmɔri bi na والناس يعصونه جهرا فيستره والعبد ينسى وربي ليس ينساه هذا اي, أي بني ادم هذا يعصونه فما يؤمره جهرا الى جده yasuta fayasturu yaba yabona do muri ayi bebaguyi ɔsoro yare if a nɔn kaso so dɔ soro yare do tuya ya yɛtɛ wala abdu yansa wɔrɔ bii leisa yansa ɔri yɛ omori one ya yɛ omori omori anato na n'o yɛ yan ɔne na kaa ka inani anala ɔna omori ɔno nyɛrɛ genegene ɔbi.

ẹkí mísírà á ní fìrà ha ní ilẹ̀ ànàhárò tẹ̀kìrì ní tààtì rẹ́dẹ̀rì na hẹ̀ banyabanya náà ma ọyẹ èyí ọyà dé èsì ànú náà akẹta ní fìrà á nà nọ so náà sọ osi osi osijoli akada ebere sani domuri tso ere yɛ tili nyɔnɔ inyɔnɔ kaa yɔnɔ do si woto ka ye anke were ninika akɛta ne fira awo na ɔya de esia ni domuri do tso ere yɛ tili nyɔnɔ di nyɔnɔ da di gangu ŋuna sani yɛ alijaza mi n jɛ salama ye silati o tɔmɔ yi ni kane muso ɔbɛ ne tɔ fira samaka meti no muri ya kare tauhid majuwa wa bika osomo zebi focus amini lecture me poro do tamen uvavo meti no ya rete ni mere tuwa wa so focus amona an wa kan yata poro di wa wazi wahan uva ya ki focus amai fomo not your tomb in me sallallahu alaihi wasallam e musa vene tudajja no no دوا كايو كاي انني انا الله لا اله الا انا فاعبدني واقم الصلاه لذكري انا مري كو نير جن جنوبن اونبن ايو هنا سنا هو كاي انا مري فاعبدني ركوا هكني واقم الصلاه لذكري دوا صلاه كو جه يوسف تما انا مري ان الساعه اتيه اكاد اخفيها لتجزى كل نفس بما تصنع omori dɔka atɔ ɔkɔ ka ayɔ k'eku yi de n'iku avɛ eku yi de n'iku ha ono omori mama se tɛ litujiza kullu nafsin bima tas'a ina ku ida ni ko na bana ya shua ugo nyonya wa uta rira bukoro na ome ne hono nani umuri na wa wazu bukoro za nagere umuri ni amen ijo muri kare ni ni ni ya ne musa n'omuli n'ona kayi ontu omuli kayi kadhalika nakusu alayka من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا كذلك نقص عليك أظن أمري ما بتعيوني من, من أنباء ما قد سبق إنه بنيك كوفي دي كبارة هو ترمي هو وقد آتيناك من لدنا ذكرا يرى شوية ونبي موسى هو نوبي يوموري ذكرا إسانا وركاسي تما يوموري أسي موي تما يوموري نبو موري دو موري أجداني كايو نكاي إيوان تو موري كذلك نقص عليك من أنباء ما قد سبق أنه موري أنا أبتاي هوني إنو بيري أنا بدي كبارة هو تيري ما هو إيه أبونا وي إيوان تو موري وي weyire ya nabi musa na meya sɛma ina aka na refraana wɛɛyɛ tɛwo apavao ane maka ne ɛnɛɛyɛ ɛwo no nomuri kae wo ntomuri yi nomuri akae wo ntomuri kae وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين ولكننا أنشانا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في آل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين وما كنت بجانب التور إذ نادينا ولكن رامة من ربك لتنذر قوما ما أتاهم من نذير ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر إوان تمري وإيزانا إذ قضينا إلى موسى الأمر إني جاني تتويا إني أني أنا نيري أني ستتويا دبي موسى This is Koda, yo. This is Mary Rasoyo. This you are your guy, this is Tiri Evo. Wama kunta mina shahidi. Eh, eh, eh, eh, eh, eh, eh, eh, بجانب الغربي ويوبوكا الغربي بمعنى الغربي من الجبل ويوبوكا تابونو إيانا نبي موسى يا نبي رومري كاري ويزونا وبوكا إيانا إذن وتا إنا تابونو إذا تابونو يا ويزونا وما كنت من الشاكرين ويانا أنا present ويزونا ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر omori ọkama anshana qurunan ọna omori ọna ọba na kụrụ agbụrụ enyi renyi kwete ọna ọba na tụrụ agbụrụ agbụrụ na renyi ọ n'ehe ma nebi musa fata tawala deni musa níjà yẹn wọ́n máa kún tọ́fà wùyẹn fi àlè màdìyànà ẹ̀wọ̀n tó mọ̀rí wẹ́rẹ̀ rà ẹtí màdìyàn máa kún tọ́fà wùyẹn fi àlè màdìyàn wẹ́rẹ̀ bá wùrà ní màdìyàn ní ẹ̀kúrẹ́ níbi sọ àìbù ẹ̀ tọ́tùlù àlẹ́yìn máa yá tì náà dáa wá kàkà yìí àbí ìsúnmọ́ náà sí ìmú wá sí ìwà ìnira ànẹ́bì mọ́sá ànẹ́bì sọ àìbù àmọ́sọ̀ rẹ̀ áwùnà báwọn dava kaka iza uyi iza obobi ahụ kosuko nuhura amehere ila imanyi ka nuhura inehe dava kaka gvovo unye oman simuwezi walakinna kunna mursilin domori aka nto muri nkai amo no mori ana toton ana mori ototon esi na na ba muhammad sallallahu do mori da ke kan kai wa ma kunta bi janibi tur e won to mori ware yo boko atabana hi tur jabal tur ibna de onoidi oboka tabono mori ya biro anibi musa kare anibi musa e ne biro mori kare zano idina daina ini joni hi anibi musa idina daina abini joni hi a adire me won to mori izo ono riwaya ya na enu na nova ni tafsir o mame aslati on to ni eri ya Anịbu musa alayhi salatu wassalam ọmọ nini mikot da ma eba ni nyara ken aban nabi no muri tutu odi oge anyị sọ fún mẹka níbà muhammad sọlọ otu ẹni hẹ ní otu ẹba na ị na-ehe, yóò tó omori ọnà aba nebi pìtì ọnà ẹyẹ ní omori ọdí ní isa ẹyẹ ọjà kókọ na níbi ọ̀nà tuntun anabi musa david yìí anabi musa yìí ni na omori di ọjà hóró ẹwọ ẹni ino dire mehe iyo gana doko ore isho yo azire mani de sere unto muri ono ono abe be doyo sallallahu alaihi wasallam do mori do petira gwan nabai muhammad sallallahu alaihi wasallam do petani ya nabi musa izo ono na nabi musa alaihi salatu wassalam do vovan kaayɛ ɛduvira agwam anke benyi me ka amabe keda na bi yɛtɔ ahɛ pɛtɔ bi ka yi ɔvova kaayɛ ɔno ozutɔ ozutɔ ne nɛ na ɔno ba ho nɛ ayɛ ɔntɔ mu ni ozutɔ ne nɛ na ɔno ba ho na ɔno ba ho nɛ na ɔmo ni si yɛ ni ko ozutɔ nɛ ko ozutɔ nɛ. dɔbɔli yira kan kama wɛsi kawa wo ɔnà hiwa do wa wo wa yɛrɛ ye dɔwɔni hiwa do wɔn wɛ nini. inna allah ala kulli shay'in qadir omuri kan ono katan ni to so besal sal to so besal sal izo no abahi iragwan nabi muhammad sallallahu alaihi wasallam deni ni toyi de toyi wọn ni kare ma ba ba ba ba de ni ìràgbó ń tó omori yìí ankiri mi abubakar ọ̀yìnà zama zẹ́ẹ̀hẹ̀ nọ iri mi umar ọ̀yìnà zama zẹ́ẹ̀hẹ̀ nọ iri mi usman ọ̀yìnà zama zẹ́ẹ̀hẹ̀ nọ iri mi ali ọ̀yìnà zama zẹ́ẹ̀hẹ̀ nọ iri mi saad iri mi zubair iri mi tolha kókó yìí bá wà rẹ̀ abu Hurayra, yọ ni abdullahi bin umar yọ ni abdullahi bin abbas yọ ni.

ankụma ya ka onye ọgụ pita ya ozi dozi dozi nwoke riri rete na onye dị ọka ahụ ka anụ meme anụ meme ụmụ ozi n'ụbọ e were teken wazụ ya ibiro no meme meme mbere anyara ụmụ ozi ra ụwa ihe n'onye ụwa eta ha onye ọzọ ka ahụ nọ Abimi abim ibiro no meme mabọ nọ onye ọ na ma aka ahụ ewere tekene abụka anyị bụ mazụ ya ee omori tụ na aka ahụ ka ama n'inye a banye eme akwa o. lawa lawa omori ni nyẹ sí láti ọmọ mẹ́rin omori bá hẹ́ àdúrà mọ́ ń tó omori ini mi kaata na nebi musa ya na nebi musa ni wata don wɔn wa ne don wɔn wa na gba naba muhammad sallallahu alaihi wa sallam don mori don yɛ zɔn ba ka ye ka ye ya ummata muhammadin da nebi musa awon ma hɛ ona zere ma nabi muhammad kɔdi ajabtukum kɔbla an tad'uni mene etu ni nohi daba nye ka wa tam wa hemene ne wa ataitukum kɔbla an tas'aluni mana ase yi ni. ne daba nye ka wa pamene ne. وغفرت لكم قبل أن تستكثروني مرا جيبي وندبا هيكا بوي جيبي هون ومني ورحمتكم قبل أن تسترحموني مرا فايا ونني دبا هيكا وبايا مبا هون ومني صلاة ينتو مريني صلاة ينتو مريني إنو بنا ذا ذكا نبو موسى أو بحون ومري كشان لأمون تو مريزون دو مريكي أما أنا يوم مكاواو ɔnwɛ nene na omuri ma ne ba kɔ ojoza ne yɔ nye ka ne musa yɛ ka ɛnyi sɛ omuri yɛ ɔka tatena ɔba bɛ so sɛ yɛ yɛ yɛ omuri yusi láti ohun tó múrí dómúrí àkáyọ ohun tó múrí kẹyì wọ́n máa kún tàbí jẹ́ níbi tóòrí ìdínà àdéyìnà wẹ́yìn ìzọ̀ ọ̀nà wẹ́yìn ní jabal tóòrọ̀ náà ije na omori ihe azịrị emewo ntu omori ọrịa ije na omori ihe nebi musa dọni karịa azịrị ma wụ ya dọni zahịa azịrị ma dọni ma nịka wee ya ịzọ ọnụ ewu na omori ma nịka ahụ dọni si tutu yu walakin rahmatan min rabbik ama ọnụ omori ọnụ ọma wọnyị ma bene josiah mba hụ nuvo omori ewu ntu omori yewo nto muri awari yadhano no muri to wonto muri ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبل أذن وقنا إيراغوني ربك كأي في دين يقنا نبي تودا أنا في الأربعة وانين أتابغا ما وبيتي إيزوجي هنان إنا كأي في دين يقنا نبي تودا tabbana ya kwanto hivi dine tuda ubabu nto morivi eh wama arsalnaka illa rahmatan lil alamin abehe pitio morito nto morivi la'allahum yatadhakkarun owe sago etamai owe sago iroyo e, veni ni de tamai re de yeka oriene na heke ejere de doyo muri onyala chochocho ana toto slọtì ohun tó mú rí mi. aná ọmọ rí mi sí èyí aná ọmọ rí mi ṣe yẹ tán kanaba muhammad sallallahu alaihi wa sallam wọ́n rí rí kúrẹ́ ìhóra rẹ̀. dɛ ne sɛ mehoro mu ni ne sɛ horo mu ni ɔyɛ vaa yɛrɛ so a ɔyɛ vaa yɛrɛ so no ɔba atɔ no ɔba atɔ so wa se tanota weka anyi se jozo ini se me dia be ini aka ino iba ire so mi mana kukuko yi and ba ma o iba ire so oji oji je iri me wure o ju wa bara ire so islat on to muri te nya na ni sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam lórí ìhẹpẹtẹ ìdọ̀sùn ní ọ̀nyára ìmì hẹta àmì káyé òyìhẹ kórí orí ọ̀yẹ̀kẹ̀ udìrí ọ̀rù ìrìchí ọ̀rù dáàmà ọrụ ọ̀nà ọ̀rù ìdóbìrì chèyí ìrìn na-enye ọrụ. ìrìn na ẹ̀bọ̀rọ̀ ka ọ̀vẹ́ ọ̀rù ànkà ìmẹ̀rẹ̀ ànkà apẹ̀rẹ̀ hù dísìbì nù rẹ̀ rẹ̀ anamọ̀ nìkú ìtọ́ ìtúngèrè lọ́dọ̀ o morihi ikonyere gịnị gini ọdụ ọnya hụrụ ọnọbụ ọ na-arịọ ka hekere ọ na-ahekere bụ ọtụrụ ọnyara chọchọchọn enyo nesa lórí ẹ̀rọ adọ́tizọ̀n kàyé anábàáyé muhammad sallallahu anibi anibi anku mereka ye ya mihahia nilidehu vangu vyako iva jaye tuye sono noma ndoso mtezo wano noma niyepete tu wae duka wae kano mebe ini kuwa muri onovi ini muslimi onovi ka woroka ojuwerei ekukunyisa ka ovukutu wae kwenye zawara ka wetinye nwa na eme ede kawa sede pari kawa sede hu N'o sede tete ye sorry iso no nto mori hu do mori hiwe yino iso na anaba muhammad sallallahu alaihi hu do mori hiwe Omuri muri na nyere ginigi na odin ana ho heke ama ka heke rere wa ba ba sedo do sedo oyi sedori ihe omorihi amanyize izoti no isedan inere okita inu kwara ime inu sono ba anyi tina ilahi akida oro ni nyon hi imani de enyi kaye wo mami ha huroze oze onu ntu omori sitete do shoyete de ikire na asa abeni ni ya ni poro don to mu sallallahu alaihi wasallam do ko ne on to mu ri ma so taywa taiwa don to mu sallallahu alaihi wasallam do si yewa amabo kemen abasa ne nanan oyi e ba se do no onu ba se de do ma me ro ka ma no o onyo vi yo onyo vi yo oranyo vi he yo ore du tu ba me aka utuwa kucha kando no muri sitonto muri oto heri cha kando no qur'an aka utuwa kwa uma ma tuwa kwa obikaye isa yezo simukoro uma me tuwa kwa sa isa ka wa me do ajal qur'an nyen neta watu kwa qur'an anyi suwa na hekao do jal qur'an no nyen ana guyi uho bikawe netan dutuo kwa alquran sura tuwo kwa sa ono sunno to mo sallallahu alaihi wasallam sunno to mo ri ono no na me ha ya alquran da me ha ya ni no ba dutuo kwa dutuo ku ire e no na ni isa e bo na sunno ono do re ye evi nan ayi gwan mo ri in huwa illa wahyun yuha don to muri ona kare iso no muri situ yo ase kare jozo no na ne sunna ne yo umurun muqaddasa hobi ire yo ne ne akoni ni hobi ni wa me ya kal qur'an wa bonini abo ri to muri me bonini abo sunna to muri me bonini abo ku sunna na me ha al qur'an enyizu nyu ya re na qur'an ka kwasuba rakaena kwaila rakaena kwalasa rakaena kumagrib rakaeta kuisha rakaena sunnu ntu muri akao ono siye odo men Quran dana ta ka kosala inu mekaman inu mekaman umma ma kwa ani bo kawa kwa sunnu ntu muri osiyewu anjozi wa hayyon jozu tuyon wama yantiqu anil hawa omori ko nto omori omasibi wa ne kare ana omori meka nyi ponto omori nyi turazuka e ire ebono nan kitabullah on sunnatu rasulillah cheka ndo omori on sunna nto omori bono nto omori kaya sa beni ni kae taraktu fikum amrayn ma nadire batitayo nene lan tadillu ma tamassaktum bihima wede bunini watu wokuri ayi wono na nani kitab allah wa sunnat rasul taka ndo mori amaba alquran aw rasul non to mori wede bunini watu wokusa ayi wono na nani wede bunini watu wokusa ayi isa wono na nani kitab allah wa sunnat rasul taka ndo quran aw rasul non to ìyàmà lò umma na àlò ó mọ̀ ntó mọ̀ rí ìyẹn n'enyim ewu ọ̀sùn ìyẹn n'enyim a níbi tájùrì ní èyí dẹ́kọ̀kọ́ àlẹ́ hẹ anájẹ kùránì yẹn anájẹ àdìsí yẹn dàkàwọ́ ìṣòwò kù ẹ̀ dàkàwọ́ ìṣòwò ọ̀la kàrọ̀wọ́ ọ̀ṣọ́ ọ̀ka. à ń kọ́ mẹ́rẹ́ ìyá inú di protestant iná

ini pɛ na kɛ ini pa saa bɔ ntu omori yi asaabe mini ebe be ɛnana de kulafa rashidun ɛnana bɔ damere so yɔ ntu omori yi ankiri ni abubakar omar osman ali ɔdamere so rɛ yɛ ɛzani ni ana so de rɔla duwe ehusi duwe ehusi rɛ yɛ nini kɛ ne mɛmɛ yɛ ɛmɛmɛ ma kɛ nana agoke ne ntu omori yɛ ra no.

إنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أبدوا عليها بالنواجذ أبدوا عليها بالنواجذ أنتم بريو كايا سابيني دوما هونه دا كاي واني كاي أظن مريو أطول هو قدوي نواني أسابيني أظن مريو أطول هو قدوين ina nwa onene fasayara ikhtilafan kathira obere obere egahire nyenye o egahire nyenye na akororo azaba gahi lati on to muri ni don to muri aka ya se asabe ni kai fa alaikum bi sunnati egahiro abo baba be na tuwo kusunna don to muri ni wa sunnatul khulafa'ir rashidin al mahdiyyin duare na tuwo kusunna الخلفاء الراشدين أدم رسول الله أنا ما أدم أنتم مري رسول أنا إيه، ما ما ما إيه، كذا من كل جهة وفوجة الخلفاء الراشدين المهديين إنما أدم رسول أنا أدم أنتم مري رسول أنا جودي أنا شو زيفا سلطة أنتم مري مني أنتم مري بفاي رسول كي أدعو عليها بالنواجد إني أنا كيوني نعاني شانو هزاني أنا أنا asosɛ nyɛ bebe la aha kaba tɔ ahorow anyi de ehu ɛwura anyi de ehu ɛwura de ehu ɛnira anyi ama w'ahyɛ anyi sɔmu ɛnɔhyɛ anyi azan nini hadisi sahi ha bɛn fa hadisi sɛ laafiya baka mi de ere ama sebi ka ye ebatɔ fa dɔwɔrɔ si sentiment kana k'o ye ɔrɔ si ne kana k'o ye ɔrɔ si di wa maa ni tobo ka maa mi maa mi haya o. Eh? ife hilo kwa kana kwa kwa ibapa aho ya we kabi cheche wali yadhu billahi an akula kadiban omuri osiri hunu ni choiche aso muri zeka ye mecheche kwa mtu omuri hi mtu omuri ka ye man qala alayya man lam aqul hu falyatabawa maqada min an-nar ana na hakiso mtu omuri oka ana na yekuzini rani bihi abikaye onye na anị na-ebajere kọzi anakwụkwọ onye ọkọ mọbi ka ezi ezi ike nakọ na ya ata ịna gị ịnịra onye ọya nwa sọntọ mụrụ ifo mụrụ agụ kiricha ikwecha kwonto mụrụ ọya nkiricha na bọ wee na-echeche kwonto mụrụ were adara echebi na heke were echechikwa heke were echechikwa omori were aremeka na ejozenye e, imane ha na na biri cho no nwe yi slatro to muri mi vaka mi ni dere don to muri mi me kare do kai sa be eh, inu mo no ne si ne he do kai ma na na ne he ni jono kai onu no muri nwa o ni gahi irenyi renyi egahi na ọba gahi na he ke irenyi egahi na ọba be e onu tu na no duwara tuwo kusunna en ọdọ mere su rẹ nini isa ene eke na onire ramen asu parizo oku nini don to mori ọrẹ maka aka e, yi shanyu hazire ọni mika oni na ahụ bamatọ nini ụmụ n'ọbụ mee enihu kirikiri na abụ mee ụmụ n'ọtọ mori ma ke kekare ya ahụ ومن تمري كاك خير القرون قرني هذا ثم الذين يلونهم ثم الذين يلونهم أنا نيو إذا هو إنما أنا ومن تمري أنني أنا نيو إذا هو إن سنتيوري ساي سنتيوري أبي وأنا أذير أتهير كسنتيوري نيرا بنون قرن نيرا بنون إذا أتهير أنا أنا تمري إن أنا أنا أنا نيو إذا هو كري كري إن إذا أتهير أنا بعدين أنا ما نيو إذا سا سا ترى أنا في إذا أتهير سنا أنا بعدين anara ma anya ịza asa asa atụrụ nọ ọnụ rebiri acha asa na arama na ben adụrịra eche eche hụrụ tari ka donto e, muri ka aka yi inú mọ nọ inú maami kọrọ na ara gọdọ na omuri ọtọ nụ gọdọ ina nwe nini ina saa be obi ire gahiri nrenyi akesa mmadụ ọbịka yi ọrụ na omuri ọtọ nụ gọdọ ina nwe nini otu echeghị pọl bafa otu echeghị pọl taa ọnụ hụrụ nwere echeghị pọl ama otu echeghị pọl taa ore hụrụ nwere echeghị pọl ba ma echeghị pọl ba ma ọ laara so na ọhụụ na ono omuri ọtọ n'ọgọdọ obìnrin gẹ̀kìrì omuri omuri

umani inu mɔnɔ ananyɔ yi la va kaa mi deere sezo ka inu mɔni koko yi nana ena ko mɛ ɔnɔ ne ebu kaka ye ono du hehu do dibi inu mɛ ɔmɔ ananyɔ yi wo do mori ɔni kaka ba nye gahi awɔ ndo ka atuwo kusu nani koko va kaa mo mɛ yɔ nɔɔni ɛn abi fourteenth century yi nana ni na. ɛkyɛkyɛ o de wura ye isa naa hanin. 1435 yàrá ní 35 yìí ní ẹ̀wúrẹ́ ẹ̀wúrẹ́ ẹ̀tẹ́ ẹ̀wúrẹ́ ìrà ẹ̀tẹ́ ẹ̀wúrẹ́ ọ̀nà tó múrí ọ̀nà mìhìjìrà ìrà ẹ̀tẹ́ ẹ̀tẹ́ ẹ̀wúrẹ́ nà madina yìí ọ̀dẹ̀wúrẹ́ nà ọ̀túrí ìrà ayé òhúrẹ̀ òtúrí

du dibi da ne na and don to mori si ye nka ye ɛkɔ ya na abɛ du kono dibi yɛ kɛ na abɛ ye dibi wuna ɔna dibi wuna wa ya kubasire ya ko ijebi akusake aheke tubuka ya kusire ina njiri ya zamari umugbuhari ọ̀rìdí àgbọ́ dí èlòwù tẹ́ẹ̀yẹ ụmọ́ ṣẹ̀gẹ̀rí dínòwù buhari ọ̀rìdí àgbọ́ ẹ̀mẹ́ dínòwù èdè ẹ̀rọ̀bẹ́ ní dẹ́rẹ́ dọ́dí ihu nẹ́wọ̀n àwọn àrẹ ọ̀nà àzọ́zà dókùkù èdè ìdìrí bẹ́ẹ̀dì ìdìrí ebe ihu ẹwọ́ ewé jẹ́ tẹ́ náà milki naira ẹ̀bá milki milki náà ẹ̀ kọ́kọ́ àhẹ́ ogbó rẹ̀ kúrú nù one and thirty naira one kọ́ọ̀pù yẹ́ kúrú nù láti ohun tó múrí nìí yánáwó tú náírà lábò wuhan kásáfẹ́ ní kọ́ntì ọ̀nà inú mi náà yẹ́ kí bóòdù of wuhan two naira and then 130 and 149 di ekwuru n'ụwa láti ọ̀tọ́ mú nínú bí a bá kákò mọ́ náà ni ẹni tí dìbí húnàbà muhammadu rasulullah sallallahu omuli ah, amaba wahainu ate so mebajya odekaye ababana eh, eh, eh, abiragura enyi benyi benyi benyi anagidemu nyedosonyedosominyedosonijosonye lororo bigahi ododabana nyihujjafa ododabana nyibenule ifa dodenyi osibenule oh, yani jeyo tontekaye ibibenule yanosi jeyani ajejere ah, kwadonwe hikizeza akana tonte kabo ye ha kuro don to mori ama ijo on mo de tete do shaje o do sede ibi e bato anya ama ya ma hina sir din tausi shi ole shi yu no ole ibi e bato saka ija kare ni pi ali radiyallahu anhu inu shono nyi akai لو أن أبدا أتى بالصالحات غدا وود كل نبي مرسل وولي وقام ما قام قواما بلا كسل وصام ما صام صواما بلا ملل وعاش ما عاش آلافا مؤلفة آر من الذنب معصوما من الزلل ما كان في الحشر يوم البعث منتفئا إلا بحب أمير المؤمنين علي بطنني وكلاو أن أبدا ọkà anyọrọ ihe omori atabe sọlẹ ha te gadan ana mo kọrọ ịzọ ịzọ ịzọ ịza lọsọ kọrọ ịzọ n'ovivi hu inekwu ike ya ma wàwá dako lanabi yin mursalin wawali lọsire aba nabi ẹni omori toto àti wòlí omori nìyí wọkọ màmá kọ màkọ gbọmọdélá kásálí dɔnni nafilɔ nye nye ne la ho ye ɛɛ e, nye mo n'osu ju woro wɔsɔn ma ma sɔn ma sɔn guaman bela malali ɔni awu nafilɔ ye ba ye ɛɛ e, nye mo n'osu tɔɔ. وعاش ما عاش آلافا مؤلفة دا يقول كاكا أورا إرا كاهي أكاهي أكاهي إنهي إيه، عار من الذنب إيه، معصوما من الذلل أم يبورا إرا كاهي نها أوي إذا كبر أومي أوري هيك أوكي ما كان في الحشر يوم البعث منتفئا إلا بحب أمير المؤمنين علي ọkọ̀ ọmọ ni kókó àgbẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ kú ìkìyàmọ̀ yìí ọkọ̀ ọ̀yà máa ń fà ní àpò rẹ̀ yìí ali. ilẹ̀ bí hubbi amiri mi ní iná ali. ọkọ̀ àgbẹ́sẹ̀ náà yà máa ń fà ní àpò rẹ̀ yìí ali. mọ́tún tó rí ni. and ẹ sọ أنا أنا جار الله زمخشري صاحب كتاب التفسير الكشاف جار الله الزمخشري أنا نعم. أنا من تفسير أنا هي الكشاف صلاة يوم أنا من تفسير ما الكشاف تفسير أنا نعم إني يونيفرسيتي يا كوفان أنا من تفسير أنا يا كوفان سي يا كوفان أنا أبي لغة أنا grammar no no contain grammar na ina o me ka recommend i mean university balaga na ina kitab zamakhshari tafsir zamakhshari دار الله الزمخشري امام امام كتاب الكشاف تفسير الكشاف ono kaani umono si bi shia o bi bi shia da umono si bi shia do banyi ko tuba aslatu nto morini doka e iraguri ara anyi ara anyi iraguri nyi renyi ara anyi gahire nyi ina ki islam ono na ana a abẹ́rẹ́ àgọ́nyẹ́ ọ̀nyẹ́rà lọ́nà ẹ̀ṣọ́ yẹ pẹ́tẹ́ káyẹ uzana jìrì ni abọ́ọ̀lù abọ́ọ̀lù onye ihu jà dọ̀dọ̀ nire ọkụba bụ ọnụ oyi onibe tuwokwu a oyishi anabai muhammad sallallahu alaihi salam ọrụ oyishi annehi anabai muhammad salam bụ ọnụ tuwokwu a ya muhammad salam ali ìjọba ní sí káyè dọ́mà rẹ̀ máa sí hù jàdá ń dọ́kàyè kọ́dífà rẹ̀ kẹlẹ́mọ́ bí hù bẹ́ àlẹ́ káfíń kéfà ṣkọ́ bí hù bẹ́ àlẹ́ nàbí kọ́dífà rẹ̀ kẹlẹ́mọ́ bí hù bẹ́ àlẹ́ káfíń kéfà ṣkọ́ bí hù bẹ́ àlẹ́ nàbí. ọkàyè ìrètí àṣàbùn káfí ẹ ẹ ọrẹ ọgbọ yọnà agbóhùkọ òsìrè ní níjú ìnáwó tẹ ha ẹ á nàmẹ ní ọlọ́kàkà ọ̀nà ní sírí ẹ nìyẹn nàbí dáàka yẹ ọ̀nẹ́bà mẹ́rin sọ́hìn mẹ́rin kábọ̀ ẹ́ ọ̀sùlọ́tún tó mọ̀rí yìí ìrèzí ẹ̀ náà sá sá ọ̀nù tẹ̀ ẹ̀ ẹ̀nà náà ń tẹ̀ ẹ̀ náà sá hẹ̀kẹ́ nìyí zè asábùl káàd ọ̀nàmọ̀rí kàrí àná tìní sọ́tùl káàd àní ìrìjọ́ náà ẹ̀dẹ̀ ẹ̀dọ́ ẹ̀ yìí náà sọ pa náà bá àwọn alìjẹ́ إنه سبحانه ما ينزارك كبر والجنة براك شفيء الخلق ناقة صالح وإجل لإبراهيم وكبش لنجله وهدهد بالكيس ونملة بعلها همار أزير كالبكاس كمثله وهوت بن متى ثم باكورة لمن أبر لأمي في الرخاء ومهني فهاتك أشر في الجنان وغيرها يكون ترابا بعد غد لكونه buraku shafi'il khalqi ene so panada ngal janna ona bal buraki eso pono to mori tora me isra hore makka na mo et filistini ngano ene masjid la sa eso pono wa ngal janna na qat salih iran kumi ono mori se ho ne daya ne bi soli o yano angal janna wa ijlun li ibrahim ati ozi ma li ono anabi ibrahim si shoro ga yano yano malaika ni nwe hito dɔw yɛ ka malaika ɛbi muro kaza ɛbi a walijanna ɛɛ wa kapsuli nadiri ɔni ri edebo yanu anase da nebi ismail yɛ so yɔnɔ a walijanna àfi hudhud bilkis hudhud ɔni kari anɔ mɛ ɛdaga a walijanna wɔnam lɛtu baali ha àti ìnunu kɔnsa ɛni vera nebi ama kari a nebi suleiman ayɔdɔ da nebi suleiman wura yanu dɔkaayɛ nanabɔka yɛ ayɛtoa namlu yɛ ayuha namlu udukulu masakinakum la yahtimannakum sulaimanu wa junuduhu hum la yashurun awal janna kalbu kahfin kamithlihi irezi irijono na adanene fanasha eke mizi uhine ebe huna aneskono zawa mokalo vesha eke ni ni tauhid ni ni desize eh

فما مولزي كاكا وكلبهم باسط برأي بن رشيد لو اتلعت عليهم لوليت منهم فرارا ولمليت منهم رعبا أما كان كاي قد فاز كلب بهب أهل أنا نجاو ọgbọ́rí ọba na ẹ̀hìọ́ ma ẹ̀rẹ́ sọ ẹ̀rọ ọba kàbíkà yẹ àlọ́sọ yẹ kéde nízo náà wọn tẹ ha ọ̀sàsà òsì rẹ̀ nìyẹn ẹ̀ ànyẹ wọn kàkà ọ̀nà ní sílẹ̀ yẹn ní ìhẹ́ nàbì dáka ọ̀nà wà mẹ́rẹ́ sọ yẹ nìyẹn. sọ̀rọ̀ kàní nà mọ̀ nìyẹn. hujja sí jàm àmà sọ́nù bí hujja tún làbíyà. asọ́ni mi hu di ìrẹsọ́ra rẹ̀ àmọ́ mi hu di ìrẹsọ́ra rẹ̀ kàwá wáyé mi kọ́ ọ́nà rẹ̀ wáyé mi kọ́ ha fa fà wọ́n nọ ọ̀rọ̀ bàbá mi hu jà ọ̀rọ̀ bàbá mi hu jà na ɛbɛnyi dɔɔ laafia ama ìzɛyìzɛ má nyi ɔfi ka yie wàá ma hiɛ wọn omori dó yẹ wọn ɔbɛ ma ire ìrɛ ìrɛ sɔɔfi wọn ká wesire wesire ya ní hiɛ naba sallallahu alaihi wa sallam ìrɛ ìrɛ sɔɔfi ká ní hiɛ ka yie omori ɔyà ní tụrọsọ wọpị onisheri asịdị wee ya ajọ onye wee ya para ahụ tụrọsọ wọpụ onye islam sọrọ etite kawe siri enu nini wee na-eziri enu ni lụwa ahyadịwo omurihi ịwa ankezenye na ahyadịwo ali dị ya asọghị ẹsẹ máa ṣẹ́jú òmórí bẹ̀rẹ̀ aṣọ ayẹ alì omìsìrí alì pòrò slọ́tún tó mọ̀rí nìyí omìsìrí

waba mmi mum so ka na wo ekeye ada ni ka ma kai wake baba wa yo ekene tuba be ka ho isa ni bana se yake wo mo no no na na se we ari obo e mo muri an ka nya na e mo ama ni yi bo wo han ri do no ọmọ ní báyà ìwé ìrẹsọ́ nìkan ìwòsìrè àníyàn nàbà muhammad sallallahu àmọ́ oríṣọ́ náà ẹ̀ asọ́ṣọ́ gẹrun káwa ní ẹ̀rọ àsáábẹ̀ nìní náà kùnrin súnkẹ̀ àyí ní sani ọmọnyẹ hẹ̀rán sìrè àníyàn nàbà muhammad sallallahu asu sìrè àníyàn nìde káwọ́sẹ̀ ní hẹ̀rí àsáábẹ̀ nìní ẹ̀yìn àgbẹ̀dọ̀ lọ́sẹ̀ ní hẹ̀rí nsa na enyim emewa bi kawa e esiri ya nne ya ama basiri ka wa bo besiri ya nne oyisho no wa kwa wa be ina kana ne ihe ntomori atasa abe nini eh wa kwa wa be ina kana ihe na ihe ntomori bifa ni pete enyo no jini ta Ee ara ni penyi onu siri ya mi ya akukunya meka amaka nyi nyi herere nyi ebi islam ka ọ nọ látìrò tó mú rí nìyí jẹ́rù láìsẹ̀ mọ̀ṣẹ́rẹ̀ máa kàsán òbí ní túbà hún ní ṣíyẹ̀ inú rẹ̀ ọmọ Ono ọmọ sí túbà ọmọ bí aṣáàrù ìsìgáfà ọmọkà ọmọkà iná nǹka yẹ ọmọ yẹrẹ ọmọ dalba òwúdí jẹ náà ha ha fi dulmatin lẹ́yìn bahimila aliyeli ọmọ yẹ ọbẹ̀ náà and do wetin ṣe ìzìmí náà jí nìyẹn isu enyo si isu enyo suru do bika oyiye nesima isana ahyo oyiye enesima do wa gawa re we ni ka se na se we me he de hu ete we ya heka be ye hu ete oslo to to mori ni nya se na to ma men sallallahu alaihi wasallam be ye hu ete oyiye nesima and then then ni nyono yora taratara yete then yo e wori ra zama sore ni afam ni akwa kwa re bi shi ada ana mi tafsir kasha tafsir ana re ya ha ni re grammar ni re lugha ni re balagha ذاك أنك يا من يرى مد البعود جناحها في ظلمة الليل البهيم الأليلي ما هي ومره إنيري أذاك باري إجا أجا باري هلا إني تهود أنا يري مني ويرا وكان ما هي ومنين إلى ذكان ويرى مناط عروقها في نهرها والمخ في تلك الإضام النحالي دوليري إيه إيه؟ إيه، ما هي ومنين إلى إيه مناط عروقها في نهرها أنيان نيسي نرقى أرقى إيه أباريونو ما mẹ́mọ̀ ní bí èhìrà inú tó lè rí mi rí mi èèrà wákàm ányẹ́ ni والمخ في تلك في تلك العظام المحاله دون يري ابيرسو ابيرسو ني كاكا اي اما توي نيزو زاي ني ري دو توي دو كسو نو سو نو سو نو ري دو يري اذويا انا انا تشكو ارسو اما ما هي ومري دو فو هي ومري دو فو كما ني نو ده كسما ستا رسو dɔkɛ ɔmɔnɔ alayi yɛ bita bati amụhụ biha maa na mini fi zamani la awali ɔmɔnɔ alajɛ bita bati ɔmɔdi na wa dɔn wɛyi mɛŋɔrɔ yɛ ya liri ɔyi di na yɛ mɛ yɛ mi wɛyi amuhu biha maa na mini fi zamani awali mɛ yɛ mɛ yɛ nɔnɔ ni mi de nye yɛ kana kɔɔ de udigana na ahɔn ahụ wa mi bɛ inu mi paapa e láti ohun tó mú yìí zamakshari ọmọ náà ẹ jarullahi zamakshari kashafa bi tafsira ni wàhálà oh, náà oh, oh. tafsira náà rí alkashafi láti ohun tó mú yìí ẹ bọ̀ ní wọ́n tẹ̀rí alkashafi. ani ani amenyere yi no duure yi ni ni ka yi ẹ ẹ gahiri iri danyi toro kirenyirenyi tari kirenyirenyi bana gbɛtɛ dɔbɔza daare sam sam tezɔya dɔbɔza jɛɛyi tari kɔnɔvi ubene tuka ye ɔvɛ nyɛma yi ni tari kɔsa daado banyi ɔdɔ ɔdɔ banyi seegwan do sire seegwan do sire yanni wee mee oisho na ọdọ ọsị nye erisi iwe sanara eyi tere iko sana eyi tere ika na o me sisi iwe mporo dọsị nye erọ si iwe sana eyi tere iko sa e turefu ka sọsọn kọ na mẹ na anka nye ọba yere na eso bi ọba mu masala tuntun mu ri mi ẹ e, ọ ere. أني طريق أنا أنا أنا كاكاي أكا هناك شيوخ عارفون كرام هم شاذلي نكسبان رفاي تجاني وكيلاني غزالي وأدامي وشيخ شيوخ العارفين سنوسي الله أكبر أكا هناك شيوخ أني أنا يعني شيخ شيخ نمي عارفون كرام هذا كما يلعب روادي إيه؟ kayarifuna kiramu humu shadhili donyi madaa dhalika yetu akanyi shadhili amazuru kanyi atarikatu shadhiliya anyi tarika nahi shadhiliya eh, humu shadhili naksabanni anyi atarikatu naksabaniya humu shadhili naksabanni rafai danyi atarikatu rafaiyan eh, daba daba dhalika تجاني وكيلاني غزالي وأدهامي وشيخ شيوخ العارفين سنوسي أني شيخ تجاني أني تجاني وكيلاني أني كيلاني أبو القابل كيلاني أبنان غزالي وأدهامي دني غزالي دني أدهامي وشيخ شيوخ العارفين سنوسي بس أنا أصدق وبنا جهلموني طريقة السنوسي يا إيمان إذا أنا أبغى أصدق كيه ṣéwù aláwọ̀dà lọ́gà bí ṣéwù pìtì iná yẹ ọ̀nà bí ṣéwù sùnú sí. tọ́tù tó mi wù. ok káàdì dèrè ọ̀nà náà yẹ ọ̀nà náà yẹ tàbí kàtì sùnú sí ẹ̀ náà bá ní jahanọ náà rẹ̀ ọ̀ma ní bá jahanọ náà ọ̀ lè jọ́nà náà yẹ ní tàbí kàtì kàdìríyà ẹ̀ lọ́ọ̀kà sáwà dèrè ẹ̀ bẹ́ẹ̀ umenyonka kishiwa wohuni ki abdulkadir keilani umenyonka kizanushi wohuni eh, keilani dira ile ma leo anti santo mulisi yataye wege tati egypt ati egypt ono wahala tuwa ina nana jena tarika ni mana hi ana egwete hetaido إمام شاذليا إمام سنوسيا إمام رفاعيا إمام شاذليا إمام نكتبانيا أبقى تيتين at Egypt. Slatu on Tom Rini. La ilaha illallah. Omuri anawo siye yini ni. Dure kezenyi ina mama yini ama anavaki anero kishiwa ni. Da shadu ene eboro turishi onda seyo. Ina ju ene akomuri on yaro nya ju ono. Ani ko yuro ka banyo banyo ya na 10. Josepe ju e ikunyara kenobo nono. أن يسأل نبغي أو ذكاي يا كنيسي النصوص الصحيحة إن النص اللي هنا ذا والله تالله وأنا كتاو إذا هو سيني بيشي غوفا والله العظيم إذا هو سكاي من شيخوك إن كتاو والله العظيم هذا هو شيخ وهو تنسي kai kaba ho sai ni kutai ini hadith ana sahih ana lafiya ani at-tabarani si dove ore al-baihaqi hu ni bi abdullah bin mas'ud radiyallahu anhu hadith ana kai innal mu'mina idha mata okwo mori ijo osu osu ujlisa fi qabri da shoya tayni kutan fa yuqalu lahu da ho se ka man rabbuka ini bo mori ya question number 1 man rabbuka enebe omuriya question number two wama dinuka sana hekao question number three wama nabiyuka eneba nabiao tulatio nto omurimi doko omuri ono ndo oba akakadakaye rabbi allah obuka omuri reizeba eto yi papa man rabbuka bonon enebe omuriya doke rabbi allah omori omori ama omori kunyere girige na wa heke wa dini ya islam ma dinu ko bona ay kama ba ki islam eh wa man nabiyyu nabiyyi muhammad sallallahu alaihi wasallam kan nabi ane o ba nabai muhammad sallallahu alaihi wasallam fa yuwassa lahu qabru da ba ikuta da gane ngoyo da me ngoro ina ini nu bosama be oni ash-shaykhan al-imam al-bukhari at-imam muslim ɛnɔ dɔbɛ lɛmi akɔ akaani ka ye ɔntun mori a nibia ni kene ewusani ɔre etu ihe tere ka nibia ni ɔta ɔsɔgore ɛni fɛ kɔ ɛhɔ sɔsan ina ni ka ye ihu ni ana sɔrɔ di alahu anu kɔl kɔl nabi yi sɔlɔ alayhi sɔlɔ mori ɔkaka abida ɔkawe yɔrɔ de ye وتولى عنه أصحابه أنا ما شوفني درس درس ودي أنا إنه لا يسمع قرآن آلهم دا وهتو أبابني نيرينا أنا نيري ندرا جزكوي سنتم لي كونا قال سنتم دوا كان يأتيه ملكاني دا ني ملايكة يبني بيتو فيقي إدانه دا شوية تيمكتا فيقولان له ده هو سكاي ما كنت تقول في هذا الرجل sọ́dọ̀ káyì ní pọ̀nọ̀rọ̀ náà ini enuba na adé hó na fi ibn mabdawai dáka ni kama kún tatakul fi hadar rajul ladi kama bayna adhurikum sọ́dọ̀ káyì ní pọ̀nọ̀rọ̀ na náà iná aka náà ni ontó muri ọlọtọ iná aka náà iná adé náà àmà hadisa náà iná aka náà sunna ontó muri iná aka náà masalasi ontó muri nìyí kọ́ọ̀fà amal mumin ọkà wẹ́ẹ̀rí òkú muri ọ̀nà dọ̀ọ̀fà yẹ kóòl dọ̀ọ̀ka ashhadu annahu abdullahi wa rasuluhu ono mi benu kori ho muri obi dole bontu omuri hi fa yuqalu lahu da raka yo kai unzur ila maqadika min an-nar kana isha ahaya ta an idha an

daya mka m wee siri m hụ nọsọ nụ a ah, da nwere hi nka omori ohom sebe kwa ikiyama e, ma ya ke adanada ya ina aka na enwe enwe enwe mi oya ama omori oya ka ye ima mi rizak na mara ado ọjọ sọ mara ya ọsọ nụ omori ohom sebe kwa ikiyama si ma ka na ka awọ ewa adake na ahụ ekwụkwọ ekwuru ọ na gere omori ɛni na ɛyi sensitivity ɛna na abiri ɔno akafa maa fa maa ya. Ma ya ɔmo sensitive Ma yɛ dɛmɛ ne ɔmo target ya sɔrɔ ami ami ama sɔ ni yɔbi ka wee fi ɔmo ni ɔmo sa atwa ma ivu ve ivu ya ve dansi wa lɛ kɔkɔ di ɔmo múlẹ̀ lọ́wọ́ sí rẹ̀ yẹ yìí a máa sá mi bí ọ̀mì ká yẹ ọmọ mẹ́ta ká yẹ a ní ra kutọ́ náà ọ̀dọ́ ní mìíràn ká ọmọ bó àbọ̀ ọ̀pára mi. lọ́tọ̀ nítorí mo náà wọ́n kẹ́ ní síbi ní hànà ó bá ka àwọn ọ̀rọ̀rọ̀ fa òun náà máa yẹ kẹ́rẹ́ abọ́ ọ̀rọ̀rọ̀ fa ẹ̀ẹ́dì kò nyẹ́ kẹ́rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ fa fa wọ́n ha wọ́n fèsì. masalati ohun tó mọ̀rí nìyí omúrí ànáwọ̀ sí rẹ̀ yé nìyí omúrí ànáwọ̀ sí rẹ̀ yé nìyí jẹ́sọ́ náà náà nì ọ̀rọ̀ níbi ìwà nìta dọ́ọ̀rọ̀ ní ìjàta dọ́ọ̀rọ̀ ṣáyọ́ ní nì ló sí rí zàẹ́zà kí dání kú ẹ̀wọ̀n rẹ̀ hàì tìǹà tí bẹ́ ana eri iri tajiri ajị na omori ọzọ anyị godo na-akọ na ọrụ agaka ya nna gwa ikpe ere erịọ ha na omori ma asị iko na akwa ihe eri anụ mere anyị na-ere ka ere ya nọ ehe onye ọyọ ehe onye ọyọ ọsọlọtị ntụ omori nini omori ọ nọbọ siri nini umuriyo nabo sire yeni umuriyo nabo sire yeni amen amen amen aba bana reime yani asheka ye ama vile ile su yovika yatuwo kwa iso ntu umuri ile swan dole suture swan ori sasa abo ntu umuri ni ile swan dole suture swan poro be hore inu mo ntu umuri hii isani ni mɛnu mabɔ mabɔ ne akɔnɔ nyɔ izahu ina bome piti anabɔ izahi ɔdi ka ye yatuwo kua yahahuro nana ɔdiri o omuri anabɔ ɔba ya nini o yahahuro di kitabu wa sunna ɔdiri o omuri anabɔ ɔ ɔyɔ kata yɛ bɛtuwo kua nkura nini o ɛmɛ ma kan ɔba n'ayi ma ba kame ma ahoro anɔ ɔni ma na nye nwara anyi. to waka kupe ronina ronina waka we ronina to mashanika eh anaba ba be kama kam amanatul ilmi gonon do eh, eh, amana na ino yo gonon o be kama shoje o be meyan muri na bosire yeni muri na bosire yeni omo adare ma kama ehoro muni continuation na o me mekukwa yin na eh ejijo kukwa yin na owo mbere ni kato lailatul qadr ni kairani agobi asilekcha mananda mmem bota me ko man ba domu me debi roka ya na anwo ni awo na agwo owu awor kamara metan na ma ya ka ebere ya hawo isimi she jogo non o me man ba ya hani me ni kini lailatul qadr eh me ko kunyi lecture sa oni mi ba me ya yi continue obi ma ro wura zete ụdị ọtụtụ dị ihoro m nsọtụrụ arọ fiche ọdakaga kwuo aka na-enye osi arọ ndị m nọ meskama ka ọ nịkwa ụgwọ na-ehuhuru enyobe eletrik kadịrịọ nọ omori osi ọnụ ya ahụ aga dọọrọ na witiri a nịba vajere wara akwụtara ahụ witiri ahụ na abọ kawa akwa ya na oshi omori omori na ẹ̀wọ̀n náà nyàrá mi ní islam ìdí ayé ìdí ọba nkerekere òhìàfẹ́ àmẹ́tọ́ ọ̀vọ́ mikaye mikaye dúdú na bára nù. ìjọ kiri ayé bó dà sọ ọ ní wọn. mikaye dúdú na bára nù. ẹ̀rọ ọ eh, eh, eh, oh, ah? na ń dá ẹ̀mí ka ẹ̀wá ìmìlísà àtàwọn ilé yìí. ọ̀nàrà kẹ́nà káàmù. mọ́tò tó mú rí mu. ẹ̀hẹ̀ ni wá yà bí mèrè ni kẹ́wọ̀rọ̀ káyà ṣe ànyí kọ́rọ́ náà sì ni ihe tɔ eku ohuri hin ta ati ihe tɔ eku ohuri hin ma ɛkò yɛ ihe bu mɛta yi ni eku ohuri hin ta eku ohuri hin na de ɛfɛ mana mana hɔ yɛ ama ni dɔn wei omuri anawo awa yɛ kata yɛ abago mɛ ni omuri anawo awa kata yɛ abago mɛ ni amin amin amin allahumma arina alhaqa haqqan warzuqna ittibaa'a وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه صفه قلبك جبار السماوات والارض يا من له كل الاجزاء ويا من له كل الجبروت انا ما انا كنا ما دادوا انا كنت وما اسامي من يوم كاي أما نبصر يوم مريكا do aba pɛtɛ ɛnkɔtɔ akoto bɔ tobi di omori ibanyi so paa kò mọ ɔni nínú omori etu oyi inú mu ní omori fi sẹ duwe lọ ɔyẹ nani owó bọ náà sílẹ pɛtɛ tùrẹsọmọ nan yà nyẹ bá gà sọn diẹ bá ọsẹ ọnà lè sẹ duwe pọl diẹ bá ahlan bi sheikh alan wa sahlan nuridu minkum an tadwa lana. إن شاء الله والله لا صلى عزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين